wọ́n tó ní gbogbo agbára lọ́wọ́ wọn la gbé gbà ohun tó ń ṣe ẹgbẹ́ dúpẹ́ lọ́wọ́ Jésù fún iṣẹ́ ìyanu lẹ́sẹ̀ lórí ayé wa yìí kò ṣe Ọlọ́run Jésù thank you Lord this morning we exalt that name that is above every other name Olúwa gbé ọ̀gá fún orúkọ rẹ̀ tó gbogbo orúkọ lọ yìn fún iṣẹ́ tí ìwọ ọlọ́run ṣe inú ayé ẹnì kankan o ṣé o ṣé ọlọ́run ìmọ́lẹ̀ we exalt your name we thank you ẹ ká gbọ́ ọlọ́run ga nítorí pé ó tóbi jésù ṣe o ọlọ́run ìṣọ̀lẹ̀ ọmọ ṣe o ẹnu à ń ṣẹlẹ̀ àyàn o wọ́n tó jẹ́ alágbára fún ayé wa wọ́n tó jẹ́ ibi ìsádi wa wọ́n tó jẹ́ ibi ògo wa. Ẹlẹ́rù ni a yàn ọ́ fún tó ń ṣe. Ẹ ká gbóhùn àsùkè ká yan Ọlọ́run. Let's exalt him. Wọ́n tó tó bẹ́ẹ̀, wọ́n tó ju bẹ́ẹ̀ lọ. Jésù ṣe, olùgbàlà ó ṣe, Ọlọ́run tó pọ̀ ní pàtàgbà, wọ́n la lógo, wọ́n la lógo, wọ́n la fún orí ọ̀fẹ́ rẹ̀ lórí ayé wa lórí ọ̀fẹ́ rẹ lórí iṣẹ́ wa lórí ilé wa lórí ọ̀nà wa gbogbo púpọ̀ ọlọ́run bẹ́ẹ̀ wá tí jẹ́ kí ìrìn àjò ayé wa dàrú thank him let's thank him let's worship him let's worship him let's give that praise to him ẹ ká fọpẹ́ fún wa ẹ ká fi ìyìn fún olúwa torí pé ó ṣeun nítorí pé àánú ẹ̀ dó láéláé. Bá tó agbára gbà wá. Somebody exhort him. Thank him for the love of God towards you. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run fún ayé wa yìí. Orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ilé wa yìí. Lift a voice and bless him. Thank you, Jehovah God. Ọlọ́run mo yàn ọ́. Olùgbàlóṣù. Olùgbàlà mo yìn ọ́, Lift a voice and praise to him. Ẹ ká gbóhùn wa sókè ká Ọlọ́run yìí. Aládé ńlá. Ọba tó pọ̀ nípa àtàgbára. Thank him. Ẹ ká yìn Ọlọ́run ni. Ẹ kò gbé Ọlọ́run ga. Láti inú ọkàn rẹ̀. Ẹ kò yìn. Ká sọ nípa rírì orí rẹ̀ àtàánú rẹ̀ lórí ayé wa o ṣé o o ṣé o bàbá mi o ṣé ni we thank you I appreciate you I give praise to you agbé ọ̀gá fún tó ń ṣe olùgbàlà ṣí olùgbàlà ó máa ṣó olùgbàlà ó máa ṣó olùgbàlà ń yàn ọ́ olùgbàlà fi fún olùgbàlà fi ìyìn fún olùgbàlà gbé ọ̀gá fún ohun tí ìwọ ọlọ́run ṣe fún ohun tí ìwọ jésù ṣe fún ohun tó ṣe ohun tó ti pinnu pé wàá wà á parí nínú ayé wa ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ohun tí ọlọ́run ti pinnu pé á parí thank him ọba tó tan ìmọ́lẹ̀ sínú ayé wa ọba tó tan ìmọ́lẹ̀ sí ọ̀nà wa ẹ̀yẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀. Arrow Goyin. Thank Him for the love of God towards you, grace of God towards your life, blessing of God, the favor of God upon your life. Let's lift our voice and give God the praise. Give God the praise. Give God the praise. Exalt Him, magnify Him, thank Him for great King, for what He has done for us. ẹ ká dúpẹ́ fún ohun tó ti ṣe àti ohun tí ó tún ṣe nínú ayé wa lónìí let's thank him fún ohun tí ọlọ́run ti ṣe àti ohun tí ó tún ṣe ní ìrìn àjò ayé ìrẹsẹ̀ thank him for what he has done and for what he will do again in your life dúpẹ́ lọ́wọ́ ọlọ́run dúpẹ́ ọlọ́run ò ṣe fún ohun tó ti ṣe àti ohun tí ìwọ Ọlọ́run yóò ṣe nínú ayé mi. Thank Him for that great love that have located you. Thank Him for that great love. Dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù ṣe. Àmọ́ ọpẹ́ wa wá fún ìwọ Ọlọ́run. Àwọn ìwà fún ìwọ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ rẹ fún ohun tó ṣe. Thank Him, everlasting Father. We thank you. Everlasting Father, we honor you. Ọba ńlá ìwọlá yìn lógo. Ẹlẹ́rù ni tí gbogbo ògo yẹ agbé ọ̀gá. Tí gbogbo èyí yẹ agbé ọ̀gá. O ṣe lórí ayé wa sẹ́. O lórí ọ̀nà wa gbogbo. O ṣe ayé ọmọ wa. O ṣe ìrìn àjò ayé wa. Thank him. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí exalt him magnify the Lord dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa ìwọ ni ó yẹ láti gbà wógó ọ̀la nítorí ìwọ ni ó dá ohun gbogbo olúwa. Irọ́ mi ò yá. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa bákan. Ní gbogbo ọ̀nà ẹ ṣe o. Bẹ́ẹ̀ gbogbo ọ̀nà Baba, ṣé o bàbá. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o. see. Olúwa ṣeun Jésù ṣeun Jésù ṣeun Jésù ṣeun Jésù ṣeun dúpọ́ lọ́wọ́ ọ̀run ọba tó fi tó ṣàánú thank him lift your voice in praise and worship to God ẹ ká dúpọ́ lọ́wọ́ ọlọ́run fún àánú tá a rí gbà lọ́wọ́ ọlọ́run Olúwa ojúbà rẹ ìgbà Thank you. ọba tó gbọ́ àdúrà ìyíyẹ ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògbóyè ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà. ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà níyà ọlọ́run wa ọba tó. Jésù ṣe ni máa dúpẹ́ ó bàbá. Dúpẹ́ èmi máa ń yọ̀ ọ́. A ní èrò rẹ̀ Jésù èmi máa dúpẹ́ ó bàbá. Bẹ́ẹ̀ kò bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún orí ọ̀fẹ́ rẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Jésù fún ohun tó ṣe inú ayé rẹ lónìí o dárúpẹ́ ìrìn àjò náà láti bẹ̀rẹ̀ ọdún yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ oṣù yìí máa parí nìyẹn báyìí o ìyẹn náà bẹ́ẹ̀ ká fi ọpẹ́ fún ẹlẹ́dàá wa sẹ́ to lift our voice in praise to Jehovah God and to exalt him for that grace of his love láti dúpẹ́ fún orí ọ̀fẹ́ ìfẹ́ rẹ̀ fún ayé wa dápẹ́ fún orí ọ̀fẹ́ ìfẹ́ rẹ̀ fún ayé wa sẹ́ ẹ ká dúpẹ́ fún àánú rẹ̀ sẹ́ olùgbàlà ó máa ṣeun olùgbàlà yìn ọ́ olùgbàlà gbé ọ̀gá olùgbàlà fi ọpẹ́ fún ọ olùgbàlà gbé ọ̀gá fún ohun tó ń ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ọlọ́run ó máa ṣe o ọlọ́run ó máa ṣe o ọlọ́run ó máa ṣe o ọlọ́run ó máa ṣe o ọlọ́run á yìn ọ́ ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run á fi ọpẹ́ fún ọ gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa tó olùgbàlà wa yẹ ká sọ fún ọlọ́run tábàárí ní mo ti ṣẹ̀ṣẹ̀ ọ́ olúwa dáríjì mo ní tẹ́ni wá sọ pé òun ò ní ẹ̀ṣẹ̀ bíbélì pé ẹni ẹ̀ ń tanra rẹ̀ jẹ ni ẹnikẹ́ni láyé yìí tó bá pa mí lẹ́ṣẹ̀ o hmm. ẹnìkan ló lè sọ is only one person that can say it ẹnìkan ló nínú ìgboyà ètò lè sọ pé òun ò ní ẹ̀ṣẹ̀ ẹnìkan náà ni gbogbo from all generations from one dispensation to another ẹnìkan ló lè sọ òun náà ni Jésù ó ní ọmọ aládé yìí ó wá sọ́dọ̀ mi korónkó mú kò ní wọn sátani lọ́wọ́ ìkóra Ọlọ́run sátani ni bẹ́ẹ̀ ni ẹ bá sọ fún Jésù ẹ bá rí bí mo ṣẹ̀ sí ọ ẹ má dáríjì mí Ọlọ́run forgive me my sin as the Lord wash me in your blood olúwa dárí àṣírí èmi jì mí ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé mi nísinsìnyí let your blood wash me let your blood purify me olúwa dẹ̀jẹ̀ lé mi lórí ẹ̀jẹ̀ rẹ kó wẹ gbogbo àbàwọ́n nù gbogbo ọkàn gbogbo all my sins before you ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ ẹ pé orúkọ jésù dáadáa ọlọ́run dẹ̀jẹ̀ lé mi lórí o ìwọ ẹ̀jẹ̀ jésù wẹ ayé mi ìwọ ẹ̀jẹ̀ jésù wẹ ẹ̀ṣẹ̀ mi wọ ẹ̀jẹ̀ jésù wẹ ayé ọmọ mi orúkọ jésù kí ọlọ́run kó dẹ ẹ̀jẹ̀ náà lé ọ lórí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn náà ìta ta sílẹ̀ lórí àgbélébò ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn náà ètí wẹ gbogbo ẹ̀ṣẹ̀ wọn ẹ̀dá àgùntàn náà ètí wẹ gbogbo àbàwọ́n wọn ẹ pọ orúkọ jésù dáadáa olúwa dẹ̀jẹ̀ lé mi lórí ẹ pọ orúkọ jésù makandalia asukundia mukoshoto ni miketele bosonto ya orúkọ jésù olúwa dẹ̀jẹ̀ lé mi lórí ẹ̀jẹ̀ rẹ kó yí ayé mi ká ẹ̀jẹ̀ rẹ kó wù ẹ̀mí ẹ̀jẹ̀ rẹ kó wù ẹ̀mí ẹ pé orúkọ jésù ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ ẹ̀ṣẹ̀ mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ ayé ọmọ mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ ilé mi ẹ̀jẹ̀ rẹ kó wẹ ọ̀nà mi gbogbo ẹ gbà ládùá kí ẹ̀jẹ̀ jésù kó wẹ ọ olúwa dẹ̀jẹ̀ lé mi lórí gbọ́ àdúrà orúkọ jésù kristi olúwa wẹ sọ fún jésù olúwa bá ọkàn mi pàdé láàárọ̀ ìbá mi pàdé father meet with me o god olúwa bá ọkàn mi pàdé olúwa bá ayé mi pàdé kẹ́kẹ́ porúkọ jésù dáadáa pé kẹ́ni máa ń sọ́ọ̀lì kó bá ọkàn rẹ pàdé kẹ́ni máa ń sọ́ọ̀lì kó bá ayé rẹ pàdé ó yẹ sọ́dàdúà orúkọ jésù ọlọ́run tó pọ̀ nígbà tágbára bóyá bọ́ ọkàn mi yìí pàdé olúwa bá pàdé olúwa bá pàdé olúwa bá ayé mi pàdé ẹ gbàdúà ẹ pọ orúkọ jésù kọlọ́run kó bá ọkàn wa pàdé kọlọ́run kó bá ayé wa pàdé ẹ pọ orúkọ jésù dada olúwa bá ọkàn mi pàdé jésù bá ọkàn mi pàdé jésù bá ilé mi pàdé mọ́nà sọ́dà dùàṣẹ́ the Lord should meet with you olúwa bá mi pàdé lọ́nà ìyanu ní ọ̀nà àṣeyọrí olúwa bá mi pàdé ní ọ̀nà ògo ẹ pe orúkọ jésù ẹ gbàdúrà olúwa bá mi pàdé olúwa bá ọkàn mi pàdé olúwa bá ayé mi pàdé olúwa bá ọkàn mi pàdé porúkọ jésù dáadáa ní kí ọlọ́run kó bá ọkàn rẹ pàdé kí ọlọ́run kó bá ayé rẹ pàdé olúwa bá pàdé olúwa bá ọkàn mi pàdé ẹ porúkọ jésù yẹn ní kí ọlọ́run kó bá ọkàn rẹ pàdé ẹnu ọmọ Ísírẹ́lì bá ọkàn mi pàdé gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ sọ fún Jésù látòun lọ ayé mi kó bẹ̀rẹ̀ sí ṣe rere let my life begin to do great things ayé mi kó bẹ̀rẹ̀ sí ṣe rere let my life begin to do great things ẹ pọ orúkọ Jésù sẹ́ Olúwa látòun lọ wọ ayé mi yìí let my life begin to do great things ọlọ́run sọ́dàdúà orúkọ jésù olúwa látòní lọ wo ayé mi bẹ́ẹ̀ sì ṣohun rere ẹ sọ́dàdúà láàárọ̀ yìí orúkọ jésù orúkọ ńlá jésù orúkọ tó ń bẹ náà jẹ́ jésù ó yá ó yá ìwà ayé mi bẹ́ẹ̀ sì ṣohun rere ẹ pọ orúkọ jésù sẹ́ ayé wa yìí ní gbogbo ọ̀nà kó bẹ́ẹ̀ sì ṣohun rere let your life begin to do great things. Let your life begin to do great things. Ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí ayé mi kó bẹ̀ sí ṣe oríire. Ayé àwọn ọmọ mi ẹ gbà ládùúà. Olú Ọlọ́run alààyè. Ayé mi lónìí kó bẹ̀ sí ṣe oríire. Ayé mi lónìí let my life begin to do great things. Ayé àwọn ọmọ mi kó bẹ̀ sí ṣe oríire. Somebody pray that prayer. Pé ayé wa lónìí kó bẹ̀ sí ṣe oríire somebody pray that prayer ẹnìkan gbàládùá pé ayé wa lónìí kó bẹ̀ sí ṣohun ńlá kó bẹ̀ sí ṣohun rere let our life begin to do great things ẹ gbàládùá olúwa jẹ́ kí ayé mi kó bẹ̀ sí ṣohun rere olúwa jẹ́ kí ayé mi kó bẹ̀ sí ṣohun rere ọlọ́run porúkọ jésù ọlọ́run alààyè sẹ́ jẹ́ kí ayé mi yìí kó bẹ̀ sí ṣohun rere let my life begin to do great things ayé ọmọ rẹ olú ọlọ́run alààyè let my life begin to do great things láti ìní lọ ìwọ ayé mi bẹ̀ ṣe ṣeun rí ẹ gbàdúrà somebody pray that prayer ẹnìkan sọ fún ọlọ́run olú ọlọ́run alààyè ayé mi kò bẹ̀ ṣe ṣeun ayé ọmọ mi kò bẹ̀ ṣe ṣeun rí ẹ porúkọ jésù ilé mi kò bẹ̀ ṣe ṣeun ọ̀nà mi kò bẹ̀ ṣe ṣeun ìdáwọ́lé mi kì í bẹ̀ ṣe ṣeun rí ẹ sọ fún ọlọ́run alààyè olú ọlọ́run aláyè jẹ́ kí ayé mi yìí kó bẹ̀ sí ṣe oríire ẹ sọ dàdúrà olú ọlọ́run aláyè nínú ayé mi jẹ́ bẹ̀ sí ṣe oríire ní orúkọ jésù makanda yaba kó soko yaba makola makuto kuleba masoko tolikata mokori makoto lè máa ṣí kelebo ẹ pọ jésù ayé mi yìí kó bẹ̀ sí ṣe rere ẹ pọ orúkọ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ sọ fún jésù gbogbo ìkólọ mi kó padà wá let all my possession let all my captivities be returned back to me olúwa dá ìkólọ mi padà fún mi ẹ pé orúkọ jésù mayele kadayadada somebody pray that prayer ẹnìkan gbàládùá olú ọlọ́run alààyè jẹ́ kí ìkólọ mi kó padà wá ó yẹ sọ́dàdúà ọlọ́run alààyè ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí ìkólọ mi lónìí kó padà wá ẹ porúkọ Jésù mùkóńtà làbàkàtàyà wá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ọmọ lanu gbàdúà ẹ porúkọ Jésù màkótólè màkúrabàtì màsókótólè kábàá makontole makarabatu kelebo makoro sokotolebe kelebo ẹ pe orúkọ jésù sẹ olú ọlọ́run alààyè jẹ́ kí ìkólọ ayé mi kó padà wá ọmọlọ́run sọ fún jésù mekendalaba ṣe ń tẹlẹbọ ẹ gbàládùá mẹkótolemàṣíkàyàwá ẹ pe orúkọ jésù dáadáa olú ọlọ́run alààyè jẹ́ kí ìkólọ ayé mi kó padà wá màá tó lè máa ṣí kelebọ ẹ sọdàdúà ẹ sọdàdúà pé Jésù ìkólọ ayé mi kó padà wá ìkólọ ọmọ mi kó padà wá ó ẹ gbàládùà olúwa ọlọ́run alààyè jẹ́ kí ìkólọ mi ìkólọ mi kàdó lè ṣe kàlàwà ó kó padà wá ẹ sọ fún Jésù sẹ́ ìkólọ ayé mi kó padà wá ẹ sọ fún Ọlọ́run Ọlọ́run mi jẹ́ kí ìkólọ mi padà wá Olúwa gbẹ̀tọ́ mi fún mi Olúwa gbà á ẹ̀tọ́ mi lórílẹ̀‐èdè yìí Olúwa gbà mi lórílẹ̀ yìí somebody pray all word that is yours the Lord God of heaven to give you back somebody pray that prayer ẹnìkan gbàládùá ẹ ká pe orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù mekete lè mọ ṣóǹtò yàbò lè kándò lè máa ó sunkún blẹ̀dẹ̀ bọ́lọ́run lánàá ó gbàdúrà kí ẹ̀tọ́ rẹ lónìí kó padà wá olúwa dá ẹ̀tọ́ mi padà fún mi ẹ̀tọ́ mi gbogbo olúwa padà ó yá ó yá ó yá ẹ sọ́dàdúà olúwa mi fún mi orúkọ Jésù Matoli mẹ́ṣe kàlàbàyà ó yá ó yáyá porúkọ yẹn ni ẹ̀tọ́ mi padà wá ẹ̀tọ́ ayé mi padà wá Olúwa gbẹ̀tọ́ mi fún mi Olúwa mi fún mi Olúwa mi fún mi ẹ porúkọ Jésù ni Olúwa gbẹ̀tọ́ mi fún mi Ọlọ́run sọ́dàdúà ẹ̀tọ́ rẹ kó padà wá Olúwa gbẹ̀tọ́ mi fún mi ẹ porúkọ Jésù yẹn somebody pray. Makoto lima shakayaba. Makoto lima karabakata. Lozuko to lime ketelebo. La prendo suko to lebo. La prende kelebo santilebo. Ella egbadua. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Mẹ̀síkè telebo. Oya oya oya oya. Ẹ porúkọ Jésù dáadáa. Olúwa gbẹ̀tọ́ mi fún mi. Ẹ̀tọ́ mi yìí padà wá in the name of Jesus ìkólọ ayé mi padà wá lèkótó lè má ka dalabade ẹ sọ dàdúà ẹ sọ fún Ọlọ́run in the name of Jesus olúwa ìtọ́ mi padà wá ẹ sọ fún Ọlọ́run alààyè Ọlọ́run Ísírẹ́lì mèyíkàdá sekóńdélébó ẹ̀tọ́ mi padà wá olúwa fún mi ní ẹ̀tọ́ mi olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa gbẹ̀tọ́ mi fún mi olúwa gbẹ̀tọ́ mi fún mi ẹ po orúkọ jésù gbẹ̀tọ́ mi fún mi gbẹ̀tọ́ mi fún mi mẹtẹ kalabaye gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wẹ po orúkọ jésù lord take away the reproach of my life olúwa mú ẹ̀gàn ayé mi kúrò lord take the reproach of my life ẹnìkan já pípẹ́ ọlọ́run kó mú ìtìjú ayé wa kú every reproach in our life gbogbo ìtìjú tí ń bẹnu ayé wa èyí tí ń bẹnu ọ̀nà wa olúwa mú ìtìjú ayé mi kú somebody pray olúwa mú ìtìjú ayé mi kú can we pray that prayer kí ìtìjú parí lónìí olúwa jẹ́ kí ìtìjú parí lónìí ní orúkọ jésù olúwa jẹ́ kí ìtìjú parí lónìí nínú ayé mi makoto ni masi makanda labate ẹgbàládùá olúwa jẹ́ kí ìtìjú parí lónìí lórí ilé mi ó yẹ kí ìtìjú parí lónìí lórí iṣẹ́ mi ó yẹ ó yẹ ó yẹ ẹ sọ́dàdúà olú ọlọ́run alààyè jẹ́ kí ìtìjú tán in the name of Jesus olúwa mú ìtìjú tán lónìí nínú ayé mi látòní lọ gbogbo owó tó ń tì mí lójú gbogbo tó ń dojú ti ayé mi let it come to an end lift your voice àìrọ́mọ bí ẹni o àìláṣeyọrí oníire ni o ohun tó ń dojú ti ìran mi ní orúkọ Jésù let it come to an end in the name of Jesus Oya oya oya oya. ó yá ó yá màá kó tó lẹ́ máa kárí àbá ọmọlọ́run lánàá ó gbàdúrà orúkọ Jésù sẹ́ in Jesus name we pray látòun lọ ọ̀rọ̀ ayé mi ò gbọdọ̀ yí ọ̀tá mi mọ́ ìgbà tó ń yí wọn lọ́ fi ń dàrú ìgbà tó yé wọn náà lọ fi ń lépa ènìyàn that's why they are pursuing olúwa látòní lọ ọ̀rọ̀ ayé mi yìí kò gbúdọ̀ yí ọ̀tá mi mọ́ ọ̀tá mi ò gbúdọ̀ nàmọ̀nà mi mọ́ o ọ̀tá àwọn ọmọ mi ò gbúdọ̀ mọ̀nà wọn mọ́ ní orúkọ Jésù dà wọ́n lédèrú olúwa tú wọn ká ẹ pé orúkọ Jésù sẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ yí ọ̀tá mi mọ́ lè kó ta labatẹ́lẹ̀ ọ̀nà mi ò gbúdọ̀ yí ọ̀tá mi mọ́ àti dìde mi àti gòkè mi kò gbúdọ̀ yé wọn mọ́ ẹ pé orúkọ Jésù olúwa dà wọ́n ní èdè rú olúwa tú wọn ká jẹ́ ẹ lè sọ́dà dùn àṣẹ pé kẹ́ni máa Ísírẹ́lì kó dà wọ́n lédè rú kẹ́ni máa Ísírẹ́lì kó tú wọn ká gbogbo ọ̀tá èyí ń tọpinpin ayé ẹni gbogbo ọ̀tá èyí ń ya ojú ilé ká gbogbo ọ̀tá èyí ń béèrè nípa ayé ẹni ní orúkọ jésù olúwa dà wọ́n lédè rú olúwa tú wọn ká ẹ pé orúkọ jésù olúwa dà wọ́n lédè rú ẹni máa ń sọ èlì tú wọn ká gbogbo tó ń fọwọ́ sowọ́pọ̀ olúwa dà wọ́n lédè rú ẹni máa ń sọ èlì olúwa tú wọn ká ọ̀tá ilé o ọ̀tá òde tí ń bẹ́nu ayé mi olúwa dà wọ́n lédè rú olúwa tú wọn ká gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa mo gbàdúrà kí ọlọ́run kó dà wọ́n ní èdè rú olúwa kó tú wọn ká gbogbo ọ̀tá ilé tí ń gbógun ti ògùn ayé ẹni gbogbo ọ̀tá tí ń yalé ká nítorí ayé ẹni gbogbo àwọn tó fọwọ́sowọ́pọ̀ nítorí ayé rẹ gbogbo májẹ̀mú tí ń bẹ nulẹ̀ gbogbo májẹ̀mú tí ń bẹ lórí àdúgbò ní orúkọ jésù ní agbègbè àti àyíká ẹni olúwa dà wọ́n ní èdè rú ẹni máa ń sọ ẹ̀lì ká ní orúkọ Jésù yẹ sọdàdúà ó dàn kí Ọlọ́run kó bá ọdà ọlédè rú o let's go scatter their language Dáfídì gbà ó gbàdúà wọn ní atófìlì má ti jọ yìí àwọn ó ti jọ ìgbìmọ̀ àwọn ọlẹ́tẹ̀ a ah! ó mọ̀ pé nǹkan ti dé ó ní Olúwa báyìí má tófìlì jẹ́ ó màkàílì mẹ́sà Ọlọ́run ti dìde ó sọ ìmọ̀ atófìlì dòfo ó yà sọ fún Ọlọ́run àwọn àwọn alágbára gbogbo àwọn èèyàn kà á nínú ayé mi tó dótọ̀rọ̀ ayé mi sẹ́ ẹ̀rí máa dà wọ́n ní èdè rú olúwa tú wọn ká scatter their language ẹ pe orúkọ jésù olúwa ọlọ́run alàyè bá mi dà wọ́n ní èdè rú olúwa tú wọn ká gbọ́ àdúrà lórúkọ jésù sí olúwa wẹ́ pé orúkọ jésù gbogbo ènìyàn ẹ sọ fún jésù gbogbo ohun tí mo ti retí fún ayé mi èyí tí mo ti gbàdúrà sí èyí tí mo ti kanlẹ̀kùn fún ó yẹ máa bọ̀ kíákíá all what you have been trusting God, all what you have been believing God in this season, let them begin to come. Ó tí mo ti gbàdúrà fún ní orúkọ Jésù tí mo ti bèrè fún, ó yẹ máa bọ̀ wá, ó yẹ máa bọ̀ wá, àṣeyọrí inú ọdún yìí máa bọ̀, ọmọ mi inú ọdún yìí máa bọ̀, ògo ayé mi máa bọ̀, ìmọ́lẹ̀ ayé mi máa bọ̀, ó yá ó yá ó yá ó yá mo lẹ́wà, lórúkọ Jésù kan máa bọ̀, kí ògo ayé yín máa bọ̀ ó yá pé orúkọ Jésù dára kí ògo yẹn máa bọ̀ kí ìmọ́lẹ̀ yẹn máa tàn ó yá lórúkọ gbogbo tẹ́ ti ń retí yẹn o kó bẹ̀ sí ṣẹlẹ̀ oúnjẹ ti gbà ládùá kó bẹ̀ sí ṣẹlẹ̀ ní orúkọ Jésù kó bẹ̀ sí ṣẹlẹ̀ oúnjẹ ti kanlẹ̀ kò fún kó bẹ̀ sí ṣẹlẹ̀ ohun tẹ́ni kó lọ kó bẹ̀ sí lọ gbogbo tẹ́ni kó wá kó bẹ̀ sí wá ó yá ó yá ó yá yá mo ní kó bẹ̀ sí ṣẹlẹ̀ ní orúkọ Jésù ọ̀nà àbáyọ kó bẹ̀ sí là ìwòsàn yẹn kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ let those things begin to happen now ògo yẹn kó bẹ̀rẹ̀ sí bú jáde ní orúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ anda yaba kóso tó lè yaba lokum blẹ́dẹ̀ kẹtẹlẹ bọ̀ ògo yẹn kó bẹ̀rẹ̀ sí fara ohun tẹ́ ń gbà fún ohun tẹ́ ti béèrè fún ohun tẹ́ ti bẹ̀bẹ̀ fún ohun tẹ́ ti kanlẹ̀ fún tẹ́ ti kanlẹ̀ kò fún lórúkọ Jésù let it begin to happen somebody pray that prayer let it begin to happen Somebody pray that prayer. Let it begin to happen. Ẹ po orúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ìlérí yẹn kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Ìwòsàn yẹn kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ o. Ní orúkọ Jésù ìkólọ yẹn kó bẹ̀rẹ̀ sí padà wá. Ó yẹ sọ́dà Let those things begin to happen. Somebody pray. Let those things begin to happen. Ẹnìkan gbàládùà kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ìlérí yẹn kó bẹ̀rẹ̀ sí ṣẹ mọ́ ọ lára. Kó bẹ̀rẹ̀ sí ṣẹ ọmọ lára. Kó bẹ̀rẹ̀ sí ṣẹ ilé rẹ̀ Somebody pray. Let those things begin to happen. All what I'm seeking for, that I'm trusting God for, somebody pray. Let it begin to manifest. Olúwa Ọlọ́run aláyé jẹ́ kí ohun tí mo béèrè fún kó bẹ̀ sí ṣẹlẹ̀. Ọlọ́run jẹ́ kí ohun táwọn èèyàn ń béèrè fún kó bẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé wọn. Somebody pray that prayer. Ẹnìkan gbà ládùúà gbà ní àdúà Olúwa Ọlọ́run aláyé jẹ́ kí ohun tí àwọn èèyàn ń béèrè fún let those things begin to happen in their life, in the name of Jesus, in their home. Ikadalaba sikulubu. Makutu limakaya. Likprendo sikelebo. Somebody pray that prayer. Iladaba sinkilebo. Limprenda keta. Lozuko tole. Kó bẹ̀ sí ṣẹlẹ̀. Ìkólọ kó bẹ̀ sí padà wá. Ògo sikelebo. Inkalaba tekilebo. Somebody pray. Pray that prayer. Pray that prayer. Pray that prayer. Pray that prayer. Ẹ gbàládùá. Olú Ọlọ́run alààyè. Kó bẹ̀ sí ṣẹlẹ̀. Ọ̀nà àbáyọ kó bẹ̀ sí là. Ìlérí kó bẹ̀ sí wá sí ìmúṣẹ. Ìkólọ kó bẹ̀ sí padà wá. Kójú bẹ̀ sí ti ọ̀tá ilé. Kó bẹ̀ sí ti ọ̀tá òde. Ó yá ó yá Ògo kó bẹ̀ sí bú Ẹwà kó bẹ̀ sí farahàn. Ìlérí kó bẹ̀ sí ṣẹ. Ó yá Ìwòsàn yẹn kó bẹ̀ sí fa. Somebody prayed ẹ gbà ládùúà ìyanu yẹn kó bẹ̀ ṣiṣẹ́ ohun tẹ́ ti béèrè yẹn nínú àdúà yẹn ohun tẹ́ ti kanlẹ̀kùn fún ní orúkọ Jésù ó yá kó bẹ̀ sí ṣẹlẹ̀ àní lórúkọ Jésù kó bẹ̀ sí ṣẹlẹ̀ ó yá gbogbo ntẹ́ni kó lọ kó bẹ̀ sí lọ gbogbo ntẹ́ni kó wá kó bẹ̀ sí wá ní orúkọ Jésù àní gbàrà kó di mímọ̀ somebody pray that prayer gbogbo tẹ́ ń béèrè lórúkọ Jésù mẹ́kó tòlímàkà kó bẹ̀ sí ṣẹlẹ̀ Somebody prayed, prayed and tell the Lord, let it begin to happen. Ní orúkọ Jésù, kó bẹ̀ sí ṣẹlẹ̀, ìyanu ayé àwọn ọmọ yẹn, mo pa ní àṣẹ gbogbo tẹ́ gbà ládùá, gbogbo tẹ́ nkanlẹ̀ kò fún, let it begin to happen. Gbogbo tẹ́ pè kó lọ, kó bẹ̀ sí lọ. Mo sọ nípa agbára àjíǹde, nípa agbára Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè mo fi sọ̀rọ̀ yìí. Àní gbogbo tẹ́ fẹ́ kó bá ṣẹlẹ̀, kó bẹ̀ sí ṣẹlẹ̀, ìrànlọ́wọ́ kó bẹ̀ sí ṣẹlẹ̀, kó bẹ̀ sí ṣẹlẹ̀ lórúkọ Jésù, gbogbo àṣírí gbogbo àṣírí fún rere kó bẹ̀rẹ̀ sí bò ní orúkọ jésù olè àkútàlẹ̀ kúńtà àṣẹ ọlọ́run ni ní orúkọ jésù ọjọ́ òkín kò kí ń kọ̀wọ̀n fún ọlọ́run kó má fògo ti ẹ̀ràn ni o bẹ́ẹ̀ ni òṣùpá àti oòrùn kò ń kọ̀wọ̀n mú ọkọ́ fún ọlọ́run láti má ṣe ohun tó yẹ kó ṣe láyé lórúkọ jésù mo pa ní àṣẹ nkàtà yàbá gbogbo tẹ́ ẹ ti gbàdúrà tẹ́ fẹ́ kó bẹ̀ sí ṣẹlẹ̀ ọmọ yẹn kẹ́ bẹ̀ sí gbẹjọ́ ní ọkọ yẹn kẹ́ lọ ní àṣeyọrí yẹn kẹ́ ẹ lọ lẹ́nu ẹ̀kọ́ ògo yẹn kó bẹ̀ sí faranú àwọn ọmọ gbogbo tẹ́ ẹ gbà ládùúgbà sẹ́ mo ní kó bẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó bẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó bẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó bẹ̀ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo tá a béèrè sẹ́ mo ní kó bẹ̀ sí ṣẹlẹ̀ kọ́lọ́n kó bẹ̀ sí bá orílẹ̀-èdè sọ̀rọ̀ ọba ní orúkọ Jésù ó yá kó bẹ̀ sí ṣẹlẹ̀ ẹ sọ dàdúrà ìyanu yín kó bẹ̀ sí ṣẹlẹ̀ ògo yín kó bẹ̀ sí bú ojú ògbúdọ̀ tì yín ayé ògbúdọ̀ yọ̀ yín ìrírí kó ṣe mọ́ yín lára o gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ wá sọ fún jésù gbogbo ènìyàn alágbára ni èèyàn tá a bínú obìnrin ni ẹ̀dá tí ọlọ́run dá àwọn ẹ̀mí kẹ́mi kan bínú obìnrin wọ́n sì ń bá sátani gangan wọ́n bí sátani ní obìnrin owó gan ni ọ̀tá sátani wọ́n bínú obìnrin ṣùgbọ́n òun ni ọ̀tá àwọn ẹ̀mí kan wà tó pé wọ́n bí wọn ṣùgbọ́n àwọn gangan ni ẹ sọ fún ọlọ́run gbogbo ohun tí ọlọ́run dá tó ìyẹn ọlọ́run tó wá ẹ tó tó ní kò ní ṣe tó ń dúró tì tó ń ṣe ìlòdì lórí ìbéèrè yẹn ohun tí ọlọ́run ṣẹ̀dá ẹ̀ ohun tó jẹ́ ẹ̀dá ọlọ́run kan ohun tí ọlọ́run dá èyí tó sọ o pé àwọn àwọn òdo pé kó kó ṣẹlẹ̀ pé kò lè ṣẹlẹ̀ fún mi ẹ̀mí má bá mi ṣe wọ́n má ṣẹ́ mo fẹ́ kó ṣe wọ́n kó bá mi ṣe wọ́n mọ́ iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ni o kó bá mi ṣe wọ́n mọ́ iṣẹ́ tó fẹ́ ṣe inú ayé mi ni ẹni tó wà nínú ìdílé tó wà nínú ayé mi èyí tó ní pé kí n gbàgbé kí n fòkó nìṣó pé kò lè ṣẹlẹ̀ olú ọlọ́run alààyè olúwa bá mi ṣe mọ́ṣẹ́ olúwa ṣe mọ́ṣẹ́ olúwa ṣe mọ́ṣẹ́ ó yẹ gbàládùá orúkọ jésù orúkọ jésù gbogbo àwọn táwọn ò gbà pé kí ìlérí ṣẹ mọ́ wọn lára ọlọ́run bá ṣe wọ́n mọ́ṣẹ́ olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ nínú ayé àwọn èèyàn yìí olúwa ṣe wọ́n mọ́ṣẹ́ jẹ́ kàn fi ṣàtẹ̀gùn jẹ́ kàn fi ṣe ní orúkọ jésù ohun tó dá kankan ìlànà àbàṣàtà ètò olóhùn ní ètò olóhùn ní fún àṣeyọrí ètò olóhùn ní fún ìbùkún yìí ẹ gbà ládùúà olúwa ṣe wọ́n má ṣe ní orúkọ jésù ẹ sọ fún wọn olúwa ṣe wọ́n má ṣe olúwa ṣe wọ́n má ṣe ẹ pọ orúkọ jésù ní kí ọlọ́run kó ṣe agbára náà má ṣe kí ọlọ́run kó tẹrí agbára yẹn bá gbogbo tó lóun ò ní gbà fún àṣeyọrí fún ìrànlọ́wọ́ náà ayé rẹ lónìí ọlọ́run israẹli ṣe wọ́n má ṣe olúwa ṣe wọ́n má ṣe gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wẹ́ẹ́ nìkan gbà ládùúà somebody pray Ah, àní gbọ́ ìbínú ilé mi we will not hear bad news in my house nínú ilé mi àní gbọ́ ibi lórí ọmọ mi nínú ilé mi àní gbọ́ ibi ẹ pọ orúkọ Jésù níbi tẹ wà sẹ́ pé olú ọlọ́run alààyè nínú ilé mi àní gbọ́ ibi ó yá ó yá ó yá ó yá ẹ pọ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọlọ́run tó pọ̀ ní pàtàgbára nílé wa o àní gbọ́ ibi we will not hear bad news lórí ọmọ wa o àní gbọ́ ibi lórí ayé wa o àní gbọ́ ibi oyè rẹ̀ sọ́dàdúà pé àní gbọ́ ibi ibi jìnnà sílé mi evil is far for from me evil is far for from my door àgbọ́dọ̀ gbọ́ ibi o nínú ọdún yìí no bad news ẹ sọ́dàdúà àgbọ́dọ̀ gbọ́ ibi lórí ayé rẹ̀ ibi kò jìnnà Let evil be far away from you. Let evil be far away from your door, far away from your children. Àìwúrò gbọ́ ibi. Kólúwa kó sọ ibi náà kó sọ dèwọ̀. Kó di èèwọ̀ ni. Kó di èèwọ̀. Lórúkọ Jésù. Kó di èèwọ̀. Àní gbọ́ bi. Lórí ayé yín àní gbọ́. Lórúkọ Jésù lórí ọmọ àní gbọ́. Ọlọ́run Ísírẹ́lì kó sọ di èèwọ̀. Ní orúkọ Jésù no bad news in this year. Àìwúrò gbọ́ lórúkọ jésù àgbòrò bó àṣetì àgbòrò bó àmúbọ ikú àìtọ́jọ́ lórí rẹ lórúkọ jésù lórí ayé àwọn ọmọ yẹn lórí ọ̀nà gbogbo àgbòrò gbọ́ kọlọ́run kò sọ di ìwọ̀ ibi jìnnà sí ọ ibi jìnnà sí ayé pẹ̀lú àṣẹ olódùmarè pẹ̀lú agbára tí mẹ́nu àjíǹde pẹ̀lú agbára tí ń ran ayé ẹ̀ náà ibi jìnnà sí ọ̀nà yìí ibi jìnnà sí ayé yìí lórúkọ jésù let it be far away from you far away from your doors far away from your life gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa gbogbo tó ń fi àtúnṣe inú ayé mi olúwa ṣe kankan kọ́dún yìí tó pa kóṣù tó lọ ó kọjọ́ méjì kí oṣù yìí tó lọ ọlọ́run mi ò gbogbo tó fẹ́ àtúnṣe inú ayé mi bẹ̀ ṣíṣe àgọ́ ara mi fẹ́ àtúnṣe ó yá ó yá ó yá ayé ọmọ mi fẹ́ àtúnṣe ilé mi fẹ́ àtúnṣe ẹ pé orúkọ Jésù mi tẹ̀ wá ọlọ́run gbogbo tó ń fẹ́ àtúnṣe inú ayé mi olúwa ṣe olúwa ṣe olúwa ṣe gbogbo tó ń fẹ́ àtúnṣe ìrìn àjò mi ọmọ ọlọ́run gbàdúrà sí ẹ pé gbogbo tó ń fẹ́ àtúnṣe inú ayé rẹ yẹn ogun ọ̀run kó bẹ̀ sí ṣe agbára jíǹde kó yanjú ẹ agbára tí mẹnu ẹ jésù kó yan bẹ kó yanjú ẹ fún ọ lórúkọ jésù kó yanjú ẹ fún ayé yìí gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé yìí lónìí gbogbo ènìyàn gbogbo tó ń fẹ́ àtúnṣe nu ilé yín lónìí mo tó fẹ́ àtúnṣe nu ayé ọmọ rẹ lónìí àlàdàdàdà kòtò lèmẹ́kètè lèkètè bó ṣàkútàkùtà yàrá mo kúrú bó sótò lèmẹ́kètè ó yá ó yá ó yá ó yá ohun tó fẹ́ àtúnṣe nu ayé mi olúwa ṣe ohun tó fẹ́ àtúnṣe nu ilé mi olúwa ṣe ohun tó fẹ́ àtúnṣe nu ayé ọmọ rẹ ẹ gbàládùá ọlọ́run alààyè ohun tó fẹ́ àtúnṣe nu ayé mi olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe ẹsọ ẹsọ dàdúà gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ilé mi olúwa ṣe gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé ọmọ mi olúwa ṣe gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ọ̀nà mi olúwa ṣe ẹsọ ẹsọ dàdúà ọlọ́run alààyè ọlọ́run alààyè ọlọ́run alààyè gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé mi gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé ọmọ mi gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ìrìn àjò mi ó yẹ sọ́dà dùà ni olàbàtẹ́ lè mà ta lókòtò lùmùsàkàtà lè kètèlè mẹ́sẹ̀ kètèlè dẹ̀ lè pòǹdó sùkùtù làbà gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé àwọn èèyàn yìí ọlọ́run bẹ̀ ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ nínú ayé ọmọ inú àgọ́ ara ẹ̀ ọlọ́run àtúnṣe wò ọlọ́run aláṣepé ọlọ́run aláṣetán ọlọ́run aláṣeyọrí ní orúkọ Jésù gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé mi nínú ìrìnàjò àwọn èèyàn yìí nínú oṣù yìí nínú ayé wọn Ọlọ́run bẹ̀ ṣíṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ Jésù ẹ̀ ní dààmú gbogbo tó ń fẹ́ àtúnṣe nínú ayé nǹkan Ọlọ́run kò ṣe ohun tẹ́ ti béèrè ohun tẹ́ ti bẹ̀bẹ̀ fún ọ̀run kò gbọ́ lórúkọ Jésù ẹ rí ìyanu àdúà gbogbo èèyàn yìí ẹ lọ rí ògo àdúà gbogbo èèyàn yìí ẹ lọ rí ìyanu àdúà gbogbo èèyàn yìí ẹ lọ rí ògo àdúà ojú ò ní tì yín láyé ayé ò ní yọ̀ yín lórúkọ jésù mo pa ní àṣẹ o ní orúkọ jésù ẹnitó ọlọ́run ọmọ ìsírẹ́lì ekataya olórogún àwọn ọmọ olórogún olórogún ogun ọ̀run ńlá lórúkọ kó ràn yín lọ́wọ́ kó gbé yín lórí sókè ní orúkọ àdúrà kó gbà fún yín ẹ ní wí lásán ní ẹ ti béèrè ẹ ń dàyàdàyà èsì lẹ́ ń retí ní kíákíá ó yẹ gbà á o ní orúkọ jésù mo ní ẹ ti béèrè èsì lẹ́ ń retí ní kíákíá ẹ gbà á ẹ ṣàmì dáadáa lórúkọ jésù ti násàrẹ́tì ó and màsáìlà màndàǹkàplẹ́ndà ẹ ti béèrè èsì lẹ́ ń retí ọ̀run kò dáhùn ọ̀run kò dáhùn ọ̀run kò dáhùn ọ̀run kò dáhùn ọ̀run kò dáhùn ọ̀run kò dáhùn olúwa kò dáhùn olúwa ọlọ́run israẹli kò dáhùn lórúkọ jésù olúwa kó dáhùn lórúkọ jésù olúwa kó dáhùn ẹ gbà á ẹ gba ìyanu yín ẹ gba ògo yín lórúkọ jésù ẹ gba ìmọ́lẹ̀ yín ìmọ́lẹ̀ ayé yín kò tàn ojú òní tì yín ẹ ní dẹni rẹ lẹ ẹ ní dẹni ẹgàláyé ní orúkọ jésù ọlọ́run kò fà yín lọ́wọ́ sókè ẹ lọ rí tiyín mú ẹ lọ rí tiyín ṣe ẹ lọ rí tiyín gbà bẹ́ẹ̀ náà rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín àmín ọlọ́run mo fi gba àwọn èèyàn lé ọ lọ́wọ́ bá ń daṣọ àṣírí bo ayé wọn gbogbo àwọn tó ń dúpẹ́ fílẹ̀ ojú máa ti kẹ́yìn ni lórúkọ yìí kọ́lọ́run kó sọ wọ́n dẹni yẹ̀yẹ́ kó dójú tì wọ́n ti máa ti máa wọn ẹ̀yin èèyàn yìí ibi táyé ti ń dòde yìí pé ojú ó tì yín lórúkọ ọlọ́run kó dójú tì wọ́n ojú ò ní tì yín ayé ò ní yọ̀ yín ẹ lọ ráàánú gbà o jésù kristi olúwa tágbára wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah praise the lord kọlọ́run kó yomi ẹ sí mọ́ àgbà ọlọ́run wọnú mi ẹ lọ bẹ́ẹ̀ ni ó sì rí ìjáde yín ní ọ̀sẹ̀ yìí olúwa bá yín jáde tọmọtọmọ tilétilé gbogbo bí tẹ́ lọ áńgẹ́lì olúwa kó ṣáájú yín lọ́bẹ̀ gbogbo bí tẹ́ máa lọ everywhere you are going this week let the angels of the Lord go ahead of you kó palẹ̀ mọ́ kó mú ibi ojú ọ̀nà kúrò kó bà gbogbo ìmọ̀ òkùnkùn jẹ́ kẹ́ ẹ pàdé olóore kẹ́ ẹ pàdé aláàánú ńlá kẹ́ ẹ rí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ tó ju ìrànlọ́wọ́ lọ kẹ́ ẹ rí oore ọ̀fẹ́ tó ju oore ọ̀fẹ́ lọ kẹ́ ẹ rí gbà àṣeyọrí tó ju àṣeyọrí lọ kó jẹ́ tiyín láyé bẹ́ẹ̀ ni ó sì rí o èyí ni ìpín yín èyí ni ìpín ayé yín this is your portion èyí ni ìpín rẹ èyí ni ìpín ọmọ rẹ mo ní kó rí bẹ́ẹ̀ fún ọ bẹ́ẹ̀ là á rí o láì lórúkọ Jésù Kristi olúwa àtàgbára wa àmín mi gbọ́ àmín mi gbọ́ àmín lórúkọ Jésù hallelujah thank you for being here. They pray that Jehovah God will do great things. Also, the prayer continue um, in the morning as our regular prayer. Mm. I know that Jehovah God will answer you and do great things in your life. Olùwàfẹ́ Jesus, Olúwa wa kó bá yín gbé o, kẹ́rọ àánú gbà. Jésù Kristi Olúwa wa, àmín àmín. Thank you very for being here. Thank you. Bye bye. Ẹ ṣé.